والسلام على خير خلق نبينا محمد المصطفى صلى الله عليه وسلم على آله وأصحابه ومن تبعهم بسنة إلى يوم الدين أما بعد والإيمان والسلام عليكم ورحمة الله وبركاته. Adá kọ́kọ́ ọlọ́run ọba wa, ọba tí ó sọ wa lórí àkókò yìí, òní ni ọjọ́ kẹtàlélógún nínú oṣù rọmọdán ọdún one thousand four hundred and forty two tó ti lè dé two thousand and twenty one ní ìrọ̀lẹ́ yìí a máa tẹ̀síwájú nínú sọ́rọ́ tó lè fi jẹ́ sọ́rọ́ tí wọ́n ti sọ rí ìlú tẹ̀sán pè ní àlẹ́fẹ́ṣọ̀ èyí tí àwọn ìjọ áádé tí wọ́n ti lò sẹ̀mí tó jẹ́ pé àwọn ìjọ áádé àwọn ni sàmúhùn táwọn bàbá wọn pè ní dámdáwá tọ́nà wọn bá gbé àlẹ́bí sọ ọ́lẹ́ tó gbé ìdíje sí wọn súrà yìí ọlọ́run bá tó wá sọ ní ìlú ìlú sáńpè ní àlẹ́fẹ́ṣọ̀ ní àná àti pé ayẹ̀lẹ̀ ẹ̀sẹ̀sán ìbálátara ọlọ́ọ̀lọ́ ágbé láti di ayẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ wá lónìí tí fi di ayẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ ìdọ́gbọ̀n kí ni wọ́n kí a máa gbéyàwó lónìí pẹ̀lú àwọn ọlọ́run nípa pé ní ẹ̀lọ́ fi gbé àti ọmọ ọmọ sọ́rọ̀ láti dé sí gẹ́gẹ́ kó fi gbé àwọn òjíṣẹ́ rẹ̀ lẹ́ẹ̀kì lè sẹ́ni àwọn àkọ́kọ́ bákan náà bóò ní pé kí àwọn èèyàn ìjọ yàtọ̀ síra wọn báwọn èèyàn ṣe ń ṣe sí àlẹ́bí àkọ́kọ́ sọ́rọ̀ àlùsọ́lá àti tí wọ́n ti ń fi

pé bá sílẹ̀ kò tẹ́lá sí òkè sọ́mà wọ́n wọ́ ní ẹgbẹ́gbò làwọn ti wọ́n tó lọ ṣùgbọ́n bí ẹ̀sìn ni wọn ní fẹ́ wáyé ṣùgbọ́n tọ́wá ẹgbẹ́ bóyá ìṣe ẹ̀mú nínú òkè sọ́mà lọ́hùn lọ́ba wà ọmọ ìdí ènìyàn sì wọ́n ní àbáyọ láti kọ́ sókè sọ́mà lọ́hùn oúnjẹ ẹ̀mú náà làwọn wá sí ìwọ́n tá a gbé ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run wọn làwọn mọ́ ọ̀yá wọn kò sì ní dàrú wa sí a máa gbé yẹ̀wò nínú bẹ́ẹ̀ máa gbé yẹ̀wò òun ní ní pé bí bá lè fi ọlá ó ti ní ayé tó ṣe é sọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ gbẹ́ńbẹ́ nínú àwọn ẹ̀ṣọ́ èyí tó ṣe é kojú òun wà ẹni ayé yìí nìkan ilé ẹ̀mí

àti bó ṣe ti pọ́ gba títẹ́ ọba ṣe síbẹ̀ lọ́sọ̀ọ́ ẹ̀ náà àti kí jáde nínú ilẹ̀ a máa gbé yẹ̀ lónìí àwọn tó ń jáde nínú ilẹ̀ ìwúlò olówúlò bá ọmọ ìdé ènìyàn nínú nǹkan máa gbé yẹ̀wò lákàtà máa gbé yẹ̀wò gbogbo eré tó ń kálùkù orí tó ń kálùkù ọjọ́ tó sáré ọ̀hún gbogbo báyìí wọ̀ sáré tó bí yorùbá náà ti máa sọ pé kìràkìtà ò dọ́là kápítẹ́ bí ẹrú ọ̀dà àtẹ̀pá lára bá máa tó yẹ̀wò lónìí òun náà ni àwọn atẹ́gùn èyí tí ń fẹ́ yàtọ̀ sátẹ́gùn àti ìgbà táwa sí i atẹ́gùn tọ̀dọ̀ ọlọ́run òun náà ní délé yìí ti fẹ́ tó wọ̀ ọ̀bá tún délé ilé olè ní ìtọ̀tọ̀ onítẹ̀kẹ̀kẹ̀ tó fẹ́ ṣe àǹfààní wo ní fẹ́ fáwọn ọmọ ìdíje nípa rẹ̀ bákan náà omi tí ń rọ̀ látòkè sánà bá a ṣe mú àǹfààní wo ní ìṣe lára wa bákan náà nínú táwọn àtúnyẹ̀ òdòdó nípa ìṣẹ̀lí àti ikú bó ṣe jẹ́ pé lọ́wọ́ ọlọ́run bá lọ́wọ́ àgbèrè bákan máa gbé ayẹyẹ ẹ̀fẹ́ rẹ̀ nílógún á máa ìpè pàtàkì rẹ̀ lórí rẹ̀ sẹ́yìn ní ìjẹta wọ́lá padà rí mẹ́rin nínú rí ń kọ́ wọ́lá padà rí mẹ́rin ti parí rẹ̀ òun ni bí ọlọ́run bọ́ba lè fi ọlá tó fi sọ fún àlejò àwọn ọmọ sọ́ọ́dà lọ́lá pé òun kó àwọn ọmọ ìdí ènìyàn jọ lọ́jọ́ ìwé ìdàlùfẹ̀ wa أعوذ بالله من الشيطان الرجيم ولقد أنزلنا من قبلك في شيئا الأولين ولقد أنزلنا من قبلك في شيئا الأولين àwọn ọlọ́run ọba àti gbé àwọn òṣìṣẹ́ dídé sáájú orí àyádìí sáájú rẹ̀ àmọ́jẹ̀wà Muhammad nínú àwọn àyà èyí tá a tàlàyé fún wa pé tí ìbá sọ̀rọ̀ ọlọ́run ọba ní tó jẹ́ pọ́wọ́ ànẹ́bì oníṣẹ̀lẹ̀ sọ pé wọ́n làkọ́jà àrùsá ńlá ní kọ́bílẹ́ta yóò tí ó sọ ní pé wọ́n làkọ́jà àrùsá ní kọ́bìlì láti fi ọ̀rọ̀ rẹ̀ ní gbogbo ìwọ́n wọ̀ yẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run bá ní pé wọ́n làkọ́lẹ̀ àwọn Tí àwọn ẹni òun náà ní àwọn tó ti lọ àwọn màdáyé àwọn ikọ̀ tí wọ́n ti lọ sáájú rí ànábì tí wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ àwọn wọ̀nyí wà máa yà sí ní ìdọ̀túrúlé ìlà sáánú bí iye sáájú ooo Gbogbo ògbà yóò bàbá ìṣe olójúṣẹ́ kan sí wọn òjúṣẹ́ tí ò ní wá bá wọn nígbà kan bí ní ẹṣẹ́ sí mú àfikún wọn máa fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n lè ní ọ̀mọ̀rọ̀ sọ wọ́n lè ní ọ̀jáde láti bí ẹ̀yẹ tó wọ́n lè ní ònílà káyìkó wọ́n lè fún ní ohun ọ̀rọ̀ ọ̀gùn láti jẹ́jẹ́ yìí láti lè fi ṣe yẹ̀yẹ́ gẹ́gẹ́ bí wọ́n lè ṣe ànábì wa múlò àlẹ́sàlátù sàlá tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ nígbà tọ́lọ́run bá tẹ́kọ̀ máa lọ gbẹ́ ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi tí lọ gbẹ́ àtìkò tí fi lọ gbẹ́ lọ́wọ́ táwọn ọjọ́ rẹ bá ti débẹ̀ wọ́n a máa fi ṣe yẹ̀yẹ́ pé ọkọ̀ ojú omi tó ní gbogbo wọ́wọ́ ẹni tí ọ̀bá ti wọ́bẹ̀ yọ ọkọ̀ omi lọ wọ́n máa fi ṣe yẹ̀yẹ́

ó bẹ̀rẹ̀ sí omi bẹ̀rẹ̀ sí jáde láti inú ilẹ̀ méjèèjì pàdé ara wọn débi pé ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ tí ìyá tó padà jẹ́ kéfè nínú àwọn ìyàwó àbẹ́bẹ̀ wa ní alẹ́sàlájọ sàlá tó ètò ní ẹ̀lú bí ohun tí ìyá bá gbìn lọ́mọ rẹ̀ bàbá ń sọ fún ọmọ rẹ̀ ní àlẹ́bẹ̀ wa ní fẹ́rẹ̀ ọmọ mi máa bọ̀ wá sínú ọkọ̀ ojú omi yìí ọmọ ń sọ pé kò sí mo bẹ́ẹ̀ ti lé torí òkè tó wó lọ́wọ́ kẹ́yìn ilẹ̀ bàbá mi báyìí yóò wù kó mi ó ṣe pọ̀ tó kí n bá ti sá lọ yọ gbà nílẹ̀ ọ̀dà bíi kí aráàlú ni ọmọ sọ pé tójú bá dé omi bá dé òun ta lò sí ẹgbẹ́ ni tàbí òkè èsì tàbí àṣàmáfọ́ tàbí olóorun bẹ́ẹ̀ lọ́mọ náà tó rí jọ́nà alábìnrin ń sọ wípé أنساكم اليوم من أمر الله إلا من رحم قلت بشيء أتصل لو ألوم أي هذا الطلب بيطعن وحال بينهما البرج يجي تنتهي لا الله صلى الله بلد يجي وحال بينهما البرج ìdíbá tí ọba sọ̀kò yà láàrin láàrin àlẹ́bì ló rí ọmọ rẹ̀ mọ́ ọmọ rẹ̀ ló rí àlẹ́bì síbi àlẹ́bì ló padà sọ́dọ̀ ọlọ́run gbẹ̀rẹ̀ ọlọ́run ibi wọn ló ṣe lájẹ́ ó ìfẹ́ àwọn tèmi ọba ní làwọn ọmọ mi fẹ́nu àwọn tèmi ọ̀la ọlọ́run ọba jẹ́ oyè pé lẹ́yìn sọ̀rọ̀ ìlú àti èyí sára àjẹ́rẹ̀ lọ́mọ rẹ̀ sí ìgbàgbọ́lẹ̀ látara rẹ̀ innahu amalun ghayru salih torí àtọ̀ búlò èyí sọ́tọ̀ rẹ̀ torí náà má ti nínú tọ̀ ìrẹnú ó jẹ́ kí ní ojú pẹ̀rú ní kúwà lásọ́dọ̀ ọlọ́pẹ́ ẹgbẹ́lẹ́ òfin tàbí ẹgbẹ́ tí ìsìlá lọ́wọ́ ìyá rẹ̀ wọ́n lẹ́lọ ìsọ́fẹ́gẹ́rẹ́ jẹ́ jẹ́ ní ẹgbẹ́ tẹ́lú ìwúntó ìsọ́fẹ́gẹ́rẹ́ jẹ́ tẹ́lú mọ́tí máa oníkẹ́ ìnáwó àmẹ́lò yẹ́rù sọ́ọ̀lẹ̀ nítorí ń tètè ti jẹ́kọ́ dáńtì ẹ̀ lóòrò sí lóòrò ní ọmọ pé jẹ́kọ́ ọmọ òun tètè ti sọ́dà tòkótò ẹ̀jẹ̀ òun onye ọmọ òun ó yẹ ọ́là wàhálà òbí lórí ọmọ ṣùgbọ́n síbẹ̀ wàhálà báyìí náà mọ̀ ní gbọ́wọ́lù ìjì ọ̀padà gbígbàgbà ọlọ́run bá ń sọ pé apẹ̀rẹ̀ sámà máa rọ̀jù a sì pèrè ẹlẹ̀ máa gbómi jáde báyìí lọ́nà bá ti fi omi ìgbégbé pa ọgbà tó kàn ẹ̀ síwájú kó tó pa wọ́n rẹ́ ọlọ́run bá sọ fún níwọ̀n bẹ̀rẹ̀ ẹnu rẹ̀ gbogbo akọ àtàgbò tí ni ọlọ́run ọba dá òun ni okó sínú ọkọ̀ ojú omi àwọn olùmọ́ ní pé akọ àtàgbò sínú òpó ní jọ́nà àwọn ló èyí tí ọba ṣe kó ìfà omi tó bá dùn àkùkọ àtàgbò rẹ̀ àgùntà àpapọ̀ rẹ̀ màálù akọ àtàgbò rẹ̀ ràkúnmí akọ àtàgbò rẹ̀ báyìí ni wọ́n ti ta sínú ọkọ̀ ojú omi àwọn tó ta ǹjọ́ náà gbogbo àwọn tí ọba ṣe bá ní ọkọ̀ ojú omi yìí lọ wọ́n gbogbo ìlú náà ṣùgbọ́n wọ́n fi lóò ṣe ẹ̀yẹ tí ó dáṣí lọ́nu bẹ́ẹ̀ wá ní àwọn ànẹ́bì tó wá lẹ́yìn sí ẹ̀ ànẹ́bì wa Ibrahim alayhi salatu wa salam ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ṣe tí wọ́n fi ṣe ẹ̀yẹ bẹ́ẹ̀ ànẹ́bì wa Musa alayhi salatu wa salam ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ṣe táwọn bàbí nígbà tí mọ́sá gbìyànjú kó wọ́n là wọ́n kò lọ́wọ́ fìrìáúnà nígbà fìrìáúnà padà fẹ́ gbá wọn mú tí wàhálà dé ìwọ̀n tó sọ náà ni pé ọ̀sọ́gbọ́n tó wọ́n dà? àwọn ọkùnrin inú wa wọ́n máa pa wọ́n àwọn obìnrin inú wa wọ́n fi wọ́n lẹ̀ ó jẹ́ káwọn ọba ní ìsọ̀rọ̀ lọ sọ fún ha òbí náà ní ń kọ́bí à ń tà na ọ̀mí ń bá dùn mà sí tà dídé rẹ̀ tà ń retí ìnira ní rẹ̀ mú sátúndé ìnira mẹ́la tó ń rí kò tó ọfẹ́ ẹ̀yà tọ́láwọn tí ó gbélé yí lọ́wọ́ tí ó fi ayé ilé lọ́wọ́ ọlọ́run ọba fẹ́ mọ̀ ohun fẹ́ sí níṣẹ́ ọlọ́run ọba gbéjọba láwọn bàbí ìṣẹ̀rọ ilé ó gbélé wọn tó ọjọ́ ọgbọ̀n ọjọ́ ọlọ́run padà bá mẹ́wàá kó tó dé wọ́n ti bẹ̀rẹ̀ sí nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ sáàmì ríyù òun ló padà lọ ṣe agbódóngbó màálù ọwọ́ àti òbígbòdì pé ní wọ́n sọ pé ààrẹ ìdáhù wà ìdáhù Músà ọ̀nẹ́síyà ọlọ́run ọba yìí kódà ọlọ́run ọba múúsá náà ní bọ́tẹ̀ ẹjọ́ múúsá ti tàbí ilé ìlànà láwọn máa jẹ́ fún ní àárẹ̀ òsì yarí pé a ẹ máa fún ìjírí máa fún eré ní sáàmì rí ìlú àwọn olè ọ̀dà àti wọ́n àti sáàmì rí o àwọn òṣèṣe gẹ́gẹ́ mọ́ tí mú tó tí musa fi wájú yìí lọ́fà tí musa fi bẹ̀rẹ̀ títà nìyí tó fi sọ̀rọ̀ pé fàyín náà kàtí àyà àǹtàkù lára nìta látòlí yìí lọ gbogbo bí ọba ìfiyelé ọmọ sọ pé má fọwọ́ ẹ̀sìn má fọwọ́ ẹ̀sìn gbólóhùn tó ọmọ sọ ẹni pé ọjà wèrè musa pépèlè látara tó gbogbo àwọn ànábì tí wọ́n bá ti wá àwọn èèyàn máa fi wọ́n ti yẹ̀yẹ́ ní ṣogbo wá lórí àlẹ́fẹ́ wa Muhammad sallallahu alaihi wa sallam Àlẹ́sì tí ní ṣòkòrò ní ọdún ìrìn fárí náà fún gbogbo ẹni ọba ti jẹ́ fún òkè èyí gbogbo àwọn tó ti jẹ́ ní ọlọ́run wọ́n máa tó ọjọ́ rẹ̀. sí ọlọ́run tọ́lá wọn ti sórí rẹ̀ gbogbo ẹni ọba ẹ̀sìn ẹjẹ́ ní ire àwọn ọkọ̀ òkè èyí wọ́n máa fún wọ́n sí yẹ̀yẹ́ ìrùgbọ̀n ládásí wọ́n ní pé ìrùgbọ̀n bí ìrùgbọ̀n ewúrẹ́ tòkòtò wa lódò òṣèlú wọ́n ni tó mi yọ kókó tẹ̀ ọmọ àlè sọ́rọ́tà kò sí ìwọ̀n wọ́n ní pè wá tán àwọn ìyàwó wa wọ́n pè wọ́n lélẹ́rú èyí ti wà tipẹ́tipẹ́ kánájọ́ ọ̀yà wá lẹ́nu ṣùgbọ́n tẹ́jú ó ṣe rí igbó lè bá ṣe igbó ó kíríà tí ó sorí rí ó lè bá sorí rí ó kíríà ìyá wọ̀yáyá àjà. Ẹni tí ọba parun kó lè parun kílíálẹ̀. Ẹni tí ọba sì là ohun ni ò lè là kílíálẹ̀ àìmọye èèyàn. Yẹ̀yẹ́ ni wọ́n bí ṣe lọ́ba padà kára wọn padà. Péyé wọ́n ní mo ṣe wùwọ̀ bí ìrògbọ́n ewúrẹ́ lọ́ba torí ẹ̀rọ parun mọ̀. Wọ́n ní ń jẹ́ fúgbólẹ̀. Wọ́n lálásọ dúdú ni mí wọ́n lé léegun ni mí lọ́ba torí ẹ̀ lọ́ba péjẹ lọ́ba péjẹ lọ́ba péjẹ báàbò rẹ̀ òun náà bá dájẹ́ ta. ìyá ní tàmánà aláta àǹbàyínà wàyá híyá mọ̀nyáyá àǹbàyínà ẹni tí ó bá parun kó lè parun kílé alẹ́ ní sọ́kàtì làǹfààní ẹni tí ó bá sí là òun ni ò lè là kílé alẹ́ ọlọ́run bá tún máa ń Ọlọ́run bá ti fẹ́ kàdá lè kàmẹ́ lúkù orí olómi nílò ìṣẹ́ Tọ́bẹ̀ ṣe wà nípò òkì yóò ti wọ ẹni rí sí yẹ̀yẹ̀, ọpẹ́ ọkọ̀. Torí kò lè bá wá dára rẹ̀, yóò fi tọ́ ọ̀bá tí ń sẹ̀sìn ọlọ́run ọba tí wọ́n fi ọ́ sí ẹ̀yẹ ó tí ń sẹ̀sìn ó níjọjú tòkòtò omi ọkọ̀ọ̀kọ́ kò sókè ní 1998 ah tí mo lọ dé gbogbo tòkòtò mi tó dò lọ́bàá fún àtijáde láti bí ilẹ̀ ẹ̀kùnlé àti bí gáàlì èmi ní gbogbo èèyàn ń wò ìwọ̀n rìn gàtà gàtà péye nígbà tí ń kọ́ padà pọ̀ ya délé oṣù bóò ní ìdẹ́sẹ̀ ọ̀nà onígbèlé ìgbà bóò ní ìdẹ́sẹ̀ yìí àwọn ti máa ń lè táì tẹ́lẹ̀ táà ti máa ń lo ṣú táàjì pàpàpà tààtàkì ṣùgbọ́n látara àánú ọlọ́run ọlọ́run ti pé ní ìbòjú sí gbé kiri wọ̀ àbá àbáyé mẹ́lẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ lẹ́tọ̀ wá pẹ̀lú ọ̀tá wa ní kò sí yọ́ta ó lè jẹ́ pé ọba tí pọ́ta náà ẹni tó jẹ́ jẹ́gẹ́gẹ́ ní ọgbọ́n bí ọ́bí ẹ̀yẹ ẹlòmí tí ọba lè fara dà gẹ̀ ó fètè mọ́ ní lọ́ba fóòmù lọ́ba máa lé ìjọba ti gbẹ́gbẹ́ yẹn alhamdulilayi wa sallam àtàwọn ní àkọ́kọ́ lẹ́gbẹ́ tó máa ń wọ́n ti ẹ̀yẹ́ lù kàdáálé kàdé lùkù wọ́n fi polówó ìmọ̀tòrì ní Láyé òmìnú ọ̀nà lé Wọn ò lè gba Kùránì tọ́ láíláí. Láyé nínú wọn lè Kùránì, gbogbo ohun tí Kùránì orí ọ̀sọ, wọ́n ní pé àtàtí ìrìnlẹ̀ àwùwàdí ọ̀rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ wọ́n ní pé bó ti gbáwájú lọ́nu tún ní àwọn ẹni àkọ́kọ́ nánú àwọn ẹni jẹ́ ní eré wọ́n wà ní wọn àwọn tó jẹ́ ní ebú wọ́n wà ní wọn àwọn tọ́ lẹ́tọ̀ sí ìyà wọ́n wọn àwọn tó sí wọ́n wọn làwọn lónìí kọ́ yàtọ̀ gbogbo àwọn tó fi lọ lọ́jọ́ pé ní àná sí bẹ́ẹ̀ na ní ìṣẹ̀lẹ̀ sáà náà lónìí àwọn kan tó máa bọ̀ wá lọ́la bẹ́ẹ̀ náà ní ń fàtánà lẹ́gbùn ní pọ́tà

eré ànẹ́bì mójútó ìwọ nìkan la ṣe é fún àti àdéhùn mọ̀ rẹ òun náà ní sọ́wọ́ tó lè pa á sí ha àti ayà méjì tó parí sọ́wọ́ tó bá kọ́wà á mọ́nà bọ̀ tó lè wọ́n sílẹ̀ ilé ìrìn ọ̀gbìn wọn ni mo mìíràn àwọn méjèèjì ìwọ àti àdéhùn mọ̀ rẹ nìkan la ṣe é fún àti àwọn tó ti lọ àwọn tó ti lọ ní ohun tó jẹ mọ́ tó lè pa á sí ha bẹ́ẹ̀ ni wọn ní á mọ́nà bọ̀ tó lè wọ́n ń sílẹ̀ ilé ìrìn ọ̀gbìn wọn ni mo torí bí àwọn bí wọ́n bá tẹ̀ ọlọ́run ọba ọ̀fọ́ tó kéré mú ẹsẹ̀ wọn ẹsẹ̀ kékeré ìyá ńlá níbẹ̀ bí wọ́n bá tọ̀ lásán títọ̀ yí wọn níta èso mi ní ọ̀pọ̀ wọn bòkúta gbóṣì ẹsẹ̀ abẹ́ wọn èso mi wéé sáábà òkúta ni wéé gbó ó ti gbọ́ bá tó sẹ́yìn bísọ bá kẹ́sì wọn lọ́sọ yẹ́sẹ̀ tó wọ́n fojú fọ́ wọ́n fi sísọ́ọ̀sì gé epo mẹ́ òwúlò kódà báwọn bá fojú wọn rí ikú ọ̀rọ̀ wọn jẹ́ bẹ́ẹ̀ tẹ́ṣẹ́ bá jẹ́ sóbẹ́ẹ̀ nígbà ìpọ́jú àbá sí ìdédé bẹ́ẹ̀ ó fojú rẹ̀ rí ikú rẹ̀ yà yóò ara rẹ̀ òun ọmọ jẹ́ fẹ́. wọ́n náà ń bá dájú rẹ̀ ní ìgbàgbọ́n ní ẹ̀ka bàbá ló bí ìrìnàjò. èyí ànábì tá a bá sí ilẹ̀kùn kan nínú àwọn ọ̀lẹ̀kùn sánà ó dàbà bá sí fáwọn èèyàn nínú àjùmọ̀jèrè ní wọ́n náà fàtà àlàjùmọ̀jèrè ní bá a bá sí ilẹ̀kùn kan nínú ilẹ̀kùn sọ́nà àwọn òkè pàtọ́lú bí i àrùjú yóò sì lásọ́ ọ̀rọ̀ pálápálá yóò sì wọnú sọ́nà lọ yóò ní ìjẹ́ ẹ̀mú lòun wá lọ ìjẹ́ ẹ̀mú ni kò sí títọ́mọ̀ ìdé ni olùwájú ẹ̀mú ṣùgbọ́n láì pé níbi ìkẹsọ tọ́rọ di sísì à káàrò kù ìní ẹ̀là àjọ ń lọ ní o bí wọ́n ní màdúkùrí ọjá nírọ̀lẹ́ ìlọ́yá ṣe yọ ọ̀yọ̀ tó wó ọmọ èdè ní lọ ṣùgbọ́n mo ní ó ti rágbọ́ yéèsù kò ní ṣe láàrín nínú lẹ́lẹ́ kò ní gbọ́ ọlọ́run bá gbọ́ lórí ẹ̀ ọlọ́run bá ní pé Àkọọ́lú wọ́n máa sọ bá ilé, iná máa sókè rọ́ àrígbọ́ọ̀rù náà. Ó ti bí wa lójú. Ìrìnlá ti bá ojú wa, àríhun tẹ́ ojú wa tó fi ẹká sí mọ̀dódó ààrí bá náà nà kọ́ oòrùn kódà wọ́n máa sọ ní pé àwa tẹ́ ń wò ìjọ kẹjú wọ́n ti tàṣíwájú wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìjọ tí la mẹ́wàá ọ̀ọ̀ àlè gọ́ yé òyíwá náà ni wọ́n máa sọ tọ́lẹ̀ bá ti ka sọ́ọ́sì lè fàájì àtà tẹ̀wá mú ìdájá ọyẹ ẹ̀ka yọba ní ìdájá lẹ́sẹ̀rù láì nígbà tí bá ń kà á lọ yọba bọ́ sí àlámúnẹ́sẹ́rá tọ́ba tó ń kà á lọ yóò tún sí láwù lórí ìṣúra kan ó lè ṣe àyà ó lè ṣe àtúrà mẹ́rin ọlọ́wọ́ ọ̀rọ̀rọ̀ ẹgbẹ́ láti ń fẹ́ ẹ̀yìn náà lẹ́gbẹ́ ni wàhálà kọ́ máa pé ọlọ́run bá gbà wá jẹ́ wílì ní wọ́n láàárín ọlọ́run

بل نحن قوم مسحورون Àwọn akẹ́wọ́ wọ́n ti tàbíwá àti ẹ̀gbọ́n tẹ́ ń wíyé, a ti rò fún kò lè lọ́tún Ọwọ́ ìṣòro ẹ̀ká fọ́wọ́ di títì, sí títì di náírà, ah, ṣùgbọ́n ẹ̀ẹ́dìdẹ̀ yìí ẹ̀ẹ́dìdẹ̀ yìí nínú àìsì ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ epo ti jẹ ọkọ̀tẹ̀ káfíńtà láti fọ́ sí yẹ ní ń bá gbà ọwọ́ ọgbọ́n sọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ tó rẹ̀ láti fi sáàtì yẹ ló ti dọ̀gá ọwọ́ ní àbáyọ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ lórí ìkìlà tẹ́lẹ̀ ilé alámọ̀ ni wọ́n ń kọ́ àwọn bàbá náà ti mọ́lé blọ́ọ̀kù ní mechanic nígbà kan àwọn mútó jẹ́lúkẹrẹ ìyọba dájúlú mútó òní 504 505 àwọn pigeon àwọn olówó lónìí ní àwọn fi kọ́ tẹ́ ìwọ́n ní wọ́n yí mọ́tò lóṣùwọ́ ṣùgbọ́n síbẹ̀ ọ̀rọ̀ wọ́n yẹn kó làwọn tó máa bá gbà ó kéré ní kó lè mú fún ọkọ̀ ṣùgbọ́n tó wáyé pọ́wẹ́ ẹ̀sì wọ́n máa ní kò yé wa kò yé wa èyí akọ́ iná èsì amọ̀ iná ọlọ́wọ́n gbà á wọ́n máa sọ pé báyìí náà nù ìjọ kan ni wá tó ṣe pé ẹ̀ ọpọlọ wa ti sí pẹ́tà kò lè yé wa mọ́jù báyìí náà lọ wọ́n ti gbójúgbójú wò wá wọ́n ti lọ́gbà àti ẹ̀lẹ́ mọ́ ọmọ ọ̀sán ìjà ìtò òní wíjẹ ọ̀rẹ́ Thank you. ọlọ́run bá ní kọ́wọ́ là ọba àwọn aláṣẹ títọ́nà ìràwọ̀ oníkùsọ̀ burújà ìmọ́nà ẹ̀kàwá pílò ìmọ́nà nùdú ìràwọ̀ ìràwọ̀ kèé dúó ara wọn kèé ara wọn wọ́n ti ọkọ̀ káàrà wọ̀ bá ṣe ń wo lọ́kè nígbà bá wálẹ̀ yóò bo ilé ayé ni gbogbo kí ìjẹ́ bá ṣe wà lókè ní títóbi rẹ̀ lé tóbi sí jùlẹ̀ lọ ẹ wo pléènì bó ṣe tóbi tó nílẹ̀ tọ́bẹ̀ ẹgbẹ́ ẹ̀rìn débì kan àrírí mọ́ tí ò sílẹ̀ mọ́ ní ọ̀nà ẹ̀tí ń jí ààrí ojúwà inú orí nígbàndẹ̀ òun bá ṣe ẹ̀lọ́gbọ́n tó tóbi tó náà lọ́tọ́bí tó máa lérí torí bí ẹ̀ àti ilé ayé kò mọ́ra tó máa ọ̀rà ẹgbẹ́ ilé ayé ọ̀kẹ́ rẹ̀ tó wálẹ̀ ẹni ọba wà ní síra wọ́n wà báyà tó ń wòrà wọ̀ ayé báyà ayé Canada Jordan Netherlands Algeria Ghana Nigeria Burkina Faso

pa wọ́n jẹ́rẹ́ oníhun táwọn ń gbọ́nà ní ọ̀lọ́wọ́ akíwárọ̀ lọ́wọ́ akíwárọ̀ ewu pípẹ́ làwọn tá ń gbọ́ ń gbòdì ní tí ń wá wọn ọ̀fà táwọn mi tó wá gbàgbà ọlọ́run bá ní pé wọ́n làkọ́ níjà anáàrí ìsàmà ìbúrú já pápá àwọn alájẹ́ láti sánmà ní oníràwọ̀ ọ̀pùsọ̀ sẹ́mẹ̀ ilé ayé. Àwọn aṣe sánà àtàdédé fìrà wọ̀ sí, wọ̀zàlìyà a fi sọ̀sọ́ ní gbogbo ẹni yóò tó bá fẹ́ máa wò kèfè, àà ẹwò sẹ́nà ti وعبدناها Yàtọ̀ sípa wá fi ṣe ọ̀tọ̀ fún sámà, àtúwá fi ṣe ìṣọ́, tí ó máa sọ gbogbo ṣàìtọ́, àwọn ṣàìtọ́ ọ̀nà ẹ̀kọ́ ẹni ègbé tí wọ́n fẹ́ lọ yí ohun tọ́lọ́run bá wí fáwọn màláíkà kọ́ máa jẹ́ ìsọ fún wọn wọn nílé fi bẹ̀rẹ̀ lọ wọ́n wá gbẹ̀rẹ̀ àwọn kọ́kọ́lọ́run ó gbẹ̀rẹ̀ àwọn kọ́kọ́lọ́run ó gbẹ̀rẹ̀ àwọn kọ́kọ́lọ́run gẹ́gẹ́ bí àdébìrà Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé ìdàkọ́dọ̀ tọ́wọ́ àmọ̀rọ̀ fi sàmà tọ́lá wọn bá gbé ìdájọ́ kalẹ̀ ló fi sàmà dọ́rọ̀ bá tó màlàríkà tó di àjùmọ̀ àfihàn kò dà àwọn màláíkà wọ́n jẹ́ nìkan tó yẹ kí wọ́n nà ìyẹ́ ara wọn báyìí ìyẹ́ wọn pé gbogbo àwọn màláíkà ló níyẹ̀ fún ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá sọ nípa àlámọ̀rí kan tí ó máa ṣẹlẹ̀ lórílẹ̀ ayé láti fi jẹ́ nìkan tó yẹ pé ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá ń sọ yìí láti fi gbé ọlọ́run pàtó yìí ká ń nà òsì ní ti látú àlà ọ̀pọ̀ wa wọ́n wàá tó yẹ wọn lọ́wọ́ bí ohun tó yẹ kó tó sórí òkè tó yẹ pé kò òwú orí òkè tí ó wù táwa tó nǹkan lé lórí lọ kátó kátó nǹkan ká tẹ̀sí nǹkan lórí tẹ̀ tí ó kò wù lórí ẹ̀ lọ bẹ́ẹ̀ làwọn ẹ̀lẹ́tọ̀ sọ. nínú ọ̀rọ̀ mi wọ́n máa sọ báyìí pé máa dà kọ́ làwọn kókò ẹ̀yẹ́tọ̀ máa fi ra wọn. قالوا وما أدرك الذي قال الحق فأعلم ọlọ́run ọba òdodo ní sọ báyìí o ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ òdodo ní o wọ́n wọlé àlejò lè kẹ́lẹ́ torí pé ọba tá à ń wí ọba àjò ni ọba tó tóbi lọ́lọ́run. ọ̀yẹ̀sùn mẹ́rùn-ún ha mo sẹ́rù kò sáà. àwọn tó jáde tó wá gbéra ń kọ́kọ́ lọ́wọ́ wọ́n gbéra ń kọ́kọ́ lọ́wọ́ wọ́n gbéra ń kọ́kọ́ lọ́wọ́ wọ́n máa yọ ọgbọ́n lágbájá ọmọ làkásìkì yóò ra mọ́tò lọ́dún yóò wọ́n ti gbọ́ làkásìkì ọmọ alámọ́yìn ààrẹ tí ó ṣe ó báyìí báyìí báyìí wọ́n ti gbọ́ wọ́n mọ̀ sáǹsù sámà àkàdà wá ìdí kọ̀ọ̀kọ̀ báwọn kẹfà ti gbéra wọn lọ́wọ́ àwọn mi ò ti gbéra wọn àwọn mi ò ti gbéra wọn àwọn mi ò ti gbéra wọn bí wọ́n ti gbéra wọn. débi pé tí wọ́n bá bí wọ́n ti gbéra wọn yìí àwọn mọ̀lẹ́kọ̀ wà á rí wọn nígbà wọ́n bá ríra wọ́n bá rí wọn wọ́n bá jù wọn ní ìgúnná ó jù wọn ní ìgúnná látòkè sámà ìjù wọn tó bá jù báyìí wọ́n bá máa sáré bọ̀ wálẹ̀ yẹ́rù ní ibi àìlà ìṣọ̀hídì ẹni tó yẹ bá tọ́ bá bá ọ̀yà ẹ̀rùn ní sí àjà tàbí ìgbọ́já sí ó tó kẹrẹ̀ yóò sí tàbí ààrẹ òun tírèsì àwọn àlejò ló wálẹ̀ ọ̀lẹ́gbẹ́ wọn ti gbéra wọn ju à èyí ọba bá nu lóṣù iná ọgbọ́jọ́ ọkùn ti ẹ̀rù èyí tó bá yẹ ṣe wíríwíríwírí ọdọ́dọ̀ olówó rẹ̀ òun ní ojú wa ó gbà ń gbé dé lọ́bẹ̀ẹ́

àwọn sàábé sọ pé yá Rasulullah ìgbà ní ìgbẹ́sẹ̀ ìpé tó bá tún sọ̀rọ̀ ní àmọ́ jẹ́ náà máa ń jẹ́ bẹ́ẹ̀ alẹ́bí ni pé àjẹ́ bẹ́ẹ̀ tògbó òdó rẹ̀ yọ fẹ́ wọ́n wá fi ọgọ́rùn rọ́kù àwọn àjẹ̀mú wọ́n fi ọgọ́rùn rọ́kù gbogbo lára ọgọ́rùn rọ́ òun ni pé ọ̀rẹ́ dídì èsì ọgọ́rùn rọ́ wọ́n wá fi kún tó ń yó ìdàmọ́ wa bóhun náà tó jẹ́ pé ẹni tó bá wò bóhun fẹ́ bí lọ́mọ lọ́wọ́ nù wọn ìtẹ́jọ́ àkọ́kọ́ ṣe ni pé bóhun ni ń tọ̀wọ́n ti kọ́kọ́ jẹ́ kọ́sọ́mà bóhun bákan náà bóhun bá tún kúrò láyé yóò ti jẹ́ kọ́sọ́mà báwọn ọmọ bẹ́ni a tó gùn fún babaláwo ní ọlọ́ọ̀lọ́ ọ̀tọ́ lóòótán kó tó lé babaláwo ti papòdà àwọn ọmọ ìjẹta náà bàbá kú sọ́bọ̀ gbọ́dọ̀ kú wáyé ah bàbá kú àbíbí ni kú ọgbọ́dọ̀ kú wáyé kí ló dé àwọn ní wọ́n ní padà wá ìfífẹ́ ìdáṣẹ́ bàbá kú bàbá kú náà ni kí lẹ́fẹ́ gínígẹ̀gínígẹ̀ wọ́n ti sọ fún àwọn olóògùn yọba tó di kọ́ sọ́mọ̀ ọmọ àwọn ni ó pàwó kú fún wọn ẹnìkan bẹ ní sin adìẹ owó tí wí ojú ìjọdún mẹ́fà sí méje náà mẹ́jọ adìẹ tí wọ́n ń sìn àwọn adìẹ rẹ̀ wá ń kú ọba pàdé babaláwo lọ ẹjọ́ kù kó làwọn adìẹ ní omi bí máa kú mọ́ babaláwo bá nígbà adìẹ nílùú lóòdó ah, adìẹ onígbọ́n 100,000 ah tọ́pá fẹ́ já sí dáadáa ọ́n gbàdì ẹjọ́ ọ̀pọ̀ lọ́dún yóò yóò tóbi oní one million torí áńtì sí làwọn olẹ́yìn rẹ̀ owó dé ṣùgbọ́n kó lè mú owó lè bá dé lọ́mú wọn hàn fifty thousand ọba kó wọn hàn fifty thousand ó kó fún babaláwo babaláwo gbowó nàìjíríà àwọn àjẹ́ sì tún kú rẹ̀ ọba tó padà lọ sí ah, bàbá adéyìn ìtawọ́ adéyìn sí tún kú rẹ̀ ọ̀sẹ̀ tí mo ṣe ní oṣù rí o àbíkọ̀ ọdún sán bẹ́ẹ̀dì sí o ó tún bọ́n bẹ́ẹ̀dì kalẹ̀ ó dé ah, rẹ̀ ó ní tún fi ayẹ tó ń kú ṣùgbọ́n owó tó ọ̀nà ẹ̀rẹ́sẹ̀ yóò ní pọ̀ 50,000 náà lọ mú wá ọwá tó fún ọmọ 50,000 ó dé èlò ó ní 300 níkẹ ìdátẹ́kùnjẹ tó wá fẹ́ sí ọwọ́ adọ́dọ́ ọwọ́ awọ́dọ́ àwọn àfàrà àtà èló ni ajẹ́bẹ́ máa ṣe tẹ́lẹ̀kẹ́ tó lọ́lọ́ 400,000 ṣùgbọ́n wọ́n ní ṣe olúwọ́n tó wọ́n mílíọ̀n kí n ṣe lọ́dún èló lẹ́wọ́n á ti ná 300,000 300,000 ege kẹwàá ṣe abára jẹ kí ń kú ṣe ẹ̀ sí là atẹ́kùn wa ṣẹ̀fẹ̀ atẹ́kùn ṣẹ̀fẹ̀ tó sì wá ìṣẹ́ ha olúgbùgbù bàbá yóò kò sí ìjẹ́ lórí ibú yóò sì jẹ́ ọdá yìí pọ́pọ̀lọpọ̀ ní a máa nẹ́dọ̀ wọ́n tí máa ń láyé wọn tó bá ti ewu kọ́ lásán ọ̀dọ̀ bàbá mọ́dé o pé ìwọ́n tí mo wú lónìí lágbára mo mú dójú ayé ẹ̀dàkọ̀ ẹgbà mí o bàbá ti wà fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbẹ̀lẹ́yìn rẹ̀ sí ikẹ́ kẹ́kí ò ní sí ọ́ ọ̀yá tẹ́wà láàáfíà rẹ̀ ọkọ̀ gbẹ̀lẹ́ yìí lá ọ̀tọ́mọkùnrin nù <laughs> ọlọ́mọdé ni ọgbọ́ ọgbọ́n kẹ́ni ọlọ́run bá ìfọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀kẹ́ bí àwọn ó tẹ́ sómi lọ sí ní máa ọmọ Ghana àwọn náà wọ́n ní àbára síra. Ọlọ́run ọba ọba lẹ́kẹ̀ẹ́ ọlọ́sọ fún wa ní oṣù tí ọlọ́run ọba ní pé àwọn àrùjẹ̀lú wọ́n sọ pé wà ní lámọ́sí nẹ́ta máa àlọ́ fọwọ́ bá sánà. Agbẹ́ra wọn kọ́kọ́lọ́ tí sọ́wọ́ wá ti tẹ òfin sánmà, fọwà jàdè náà ha múlẹ̀ àárọ̀ta ń tẹ̀lídá. A rí pé wọ́n fi ìṣọ́ tó nífọn ni wọ́n fi bọ́ sánmà. Ibi sáàmà àwa sì ní a lọ jókòó ní sísánà tẹ́lẹ̀ lẹ́gbẹ́ bá máa yọ ohun tí wọ́n wí tá máa yọ ọgbọ́ lájẹ̀bà máa tọ́ bá tún lọ nílẹ̀ òun ṣì á sọ́dá yóò rí èkúnlẹ̀ tó ní agbára ọfẹ́ rí fún nírọ́ torí bí wọ́n ti sọ kòránì kalẹ̀ nígbà wọ́n ti sọ kòránì kalẹ̀ ni wọ́n ti fi dí sánmà gbogbo bá ṣe máa ń gbọ́rọ̀ ń bẹ̀ ààrí gbọ́mọ́ ọ̀pọ̀ kejì lókùn tí wọ́n gbọ́ ní nínú ẹ̀kọ́ àwọn àlùjẹ̀nú kì sí ní ayé ọlọ́run máa ń pè ní wọ́n máa ń rúbọ wọn ni àwọn ní wọ́n máa yọ̀ sí wọ́n máa yọ̀ sí ní ọba tí ń fọ́ wọ́n sí nínú tí wọ́n ní wọ́n máa dùn wọ́n máa gbé ohun tó yẹ kó gbé wọ́n máa gbé lé wọn wájú àwọn lò ní rójú ráyè Islam tọ́lọ́n bá tó fi sàánú ayé Islam tọ́lọ́n bá fi sàánú ayé àjẹ̀nú ọ̀fẹ́ Islam àti mùsùlùmí tí mùsùlùmí bá ti dóòtì Islam tọ́wọ́sọ òdó ti pa ojú rẹ̀ ó rí máa bọ́ bí wọ́n bá fẹ́ gbọ́ ọ̀sọ́sì ni wọ́n máa gbọ́ ọ̀sọ́sì bó ní iye mọ̀já bá tẹ́ ń pì ọ́ lọ́lọ́bàtàlá ní ọ̀rọ̀ máa rẹ́ńjẹ́ pì ọ́ ni wọ́n máa pè ọ́ lọ́tún bí ọ̀rẹ́ òjú ìdáyọ̀ àfikò ṣe báyìí àfikò ṣe báyìí náà wọ́n pì sí ní àwọn olówó ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ti lówó ní ìjọ ń gbádùn nígbàkẹ́ wọ́n máa pì sí ní àwọn olówó yìí lólówó yọ́ yọ yọ́ rẹ̀ yọ́ láàrín lọ́wọ́ bá fi sàánú ayé o nínú ẹ̀kọ́ ìsínà ìsáwọn Yorùbá wà lónìí ìsìn kéke àdúpẹ́ fọ́lọ́run Àbá tí mọ́nà tí ẹ bá tọ́lọ́run ọba lọ́pọ̀ nìmọ̀ wá. Àbá tí mọ́nà àwọn ṣẹ̀ṣọ́ àpàrà àwọn ọmọdọ́mọ wọn èèyàn bí èsù èsù bí èèyàn wọ́n fi sí ní ayé àbájímọ̀nà tí ìbá ṣe wọ́n bá lọ́ta anú wa ṣẹ̀ṣọ́ ti sílẹ̀ lórílẹ̀ ayé àwọn èèyàn kó sọ́wọ́ rẹ̀ ní bí wọ́n bá tí ń dé lórílẹ̀ ayé ọwọ́ èsù lẹ́bọ̀ torí pé wọ́n ìbọ́sílẹ̀ ayé gan ni wọ́n ti máa wé kí làpọ̀tẹ̀já yé ọmọ tó dílé ayé ìsú ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí fèsì rẹ́ńṣẹ́ ilé ayé rẹ̀ àkọsẹ̀jáyé rẹ̀ kọ́kọ́ lọ wò bẹ́ẹ̀ ni wọ́n ti wá ṣe sí gbá ọmọ eléyìí ọmọ olókìkí ọmọ eléyìí ọmọ ọkìní kan ni ọmọ eléyìí ọmọ ọgbà kan ni ọmọ eléyìí olóòtú ní ọyà kọ́ má bà wá yòlò ẹ̀yà máa wá sí tìtù lọ́dọọdún tọ́lọ̀ bá tẹ̀ wá fẹ́ fìtínà ẹlòmíì kọ́ má lọ́mọ láyé áà wọ́n fìtínà wọ́n lè ní fún ewúrẹ́ wọ́n lè ní fún olóńgbò wọ́n lè ní kọ́pọ̀n pẹ́pẹ́yẹ wọ́n lè ní kọ́pọ̀n ọkùn ìjàpá kò sí ni wọn ò nínú ọkàn wọ́n wà ní kọ́ máa jó pé wọ́n bá ṣe jó sí ilé ẹni wọ́n ṣe sọmọ́ fún láàrílá ìdàlá àdúgbẹ́fọ́ lọ́wọ́ wọ́n Ọlọ́run bá ní pé a sí àwọn ìràwọ̀, a fi tọ́ sánmà kúrò lọ́wọ́ ṣàìtọ́ ẹni ẹ̀kọ́ ẹni èdè ilé ọmọ ní ìsáwọ̀ pàtàkì Àyàfi ẹni nínú àwọn àlùjẹnú tó ń bábá wo pé tún lá òun fẹ́ yọ ohun tí ń bẹ ní jẹ́mẹ̀gọ́. Àtìbáàrù ṣe ààbò mọ̀ bí i. Tí wọ́n bá tí wọ́n ń lọ bọ́, wọ́n wá fi tẹ̀lé ṣìhábùn òbí ìyẹn ìgbóná, èyí tàà máa ìgbé máa ń já tó Muhammad, wọ́n já tó ojú ayé wọn sọ bá wọn sàábé pé wọ́n dá tẹ̀kù lóòrùn fi jàrìdíyà kílẹ̀ máa ń sọ tó lè bá tẹ̀lẹ̀ nígbàtẹ̀ sí mọ̀ká wọ́n làwọn sọ pé máa ta àríyìnmún àwọn olùdà àríyìn àwọn tàbí ẹni eré kan fún wọ́n bí ẹni eré kan tàbí ẹni eré kan fún bẹ́ẹ̀ wá mẹ́ẹ̀bá ọ̀nà ẹ̀bá ńlẹ̀ Yorùbá ìjànkẹ̀ kẹ́ sí kú ó sì lè jẹ́ fún wọ́n bí ìjànkẹ̀ ní ohun ọlọ́jọ́ jẹ́ bí lọ́dẹ̀ jí wá ní ohun àtíbákẹ́ náà ní ogun gèrè rí àrẹ́bì níbi oko oko ná lọ́nà bá fi ṣe fáwọn àjẹ́ tí wọ́n máa ń lọ yọ́rọ̀ tó ló fi sára ìmá lọ yọ́rọ̀ gbọ́ yìí àlẹ́bì náà fi rí rẹ̀ pé wọ́n lè kú ẹyọ ṣùgbọ́n wàá fi ọgọ́rùn-ún rọ kọ́ má bà wá kó wàhálà bá ọ orí pé kò sí bọ́dún fẹ́ lọ ilé ìyẹ̀mí wò tí wọ́n ní lọ́gbẹ́ nìkan ní bẹ́nu ayé rẹ̀

òun ah, náà bá ní àà ẹjá ọ́nà bàbá ẹjá ọ́nà títí máa ń wí ti pẹ́ náà títí máa ń sọ ti pẹ́ àà ah, àti rẹ̀ wá súwà ìtìní ọwá bẹ̀rẹ̀ nínú ilé ẹlòmí ó ti torí ẹ̀ kúrò lágboolé tó ti tẹ́ pé ọwọ́ agboolé wá mú tí wọ́n bá ń bèèrè fọ́mọ ilé bó ní wọ́n tí bá ń sọ fọ́mọ àdúgbò báyìí lóhun àà nígbà ilé ọmọ àdúgbò báyìí ẹ̀ eh, wá lọ rẹ̀ sọ́ọ̀ wọ́n ti sọ oúnjẹ ọgbọ́dọ̀ wá gbólé wọn lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìlà ìlú ìsìnkú ọmọ àlè ní ṣe kíni ní ọwọ́ ti ju eré balẹ̀ ọmọ àlè ọmọ àlè ìyá rẹ̀ sí ọ nígbà tó wà lọ́nà bàbá rẹ̀ ọ̀ sí ọ nígbà tó wà nínú ìfẹ́ nígbà wá dàgbà tẹ́ ló di pé yọ́mà sí ọ àjá ní ẹ̀bí òde o ṣùgbọ́n 0.1 percent is 0.1 percent iná ẹ̀ ṣùgbọ́n ní ìyàtọ̀ òfúnlówó oúnjẹ lódodo òfún jíjẹ mú ibi ń pa wọ́n sì lówó lọ́wọ́ wọ́n wá pẹ̀lú ẹ̀ṣọ́ náà bá tẹ́ àrẹ ọlọ́run àtẹ̀mú ni o òun ní ìfẹ́lú pa mẹ́bá ìpòtí ẹ̀mọ̀ fún mo jẹ́ ìyàbò orí ọlọ́run mo sì fọ́ lé ọlọ́wọ́ ọba lọ lé babaláwo méjìlá ó ní ara ẹ̀nà ní pẹ́ńpẹ́ ìwọ́n bá gbé àà àtàjẹ́ yìí láti ìpínlẹ̀ bá bẹ̀rẹ̀ láàrin wa sí ààrẹ ó ń sọ lọ́mbà ìsìnkú wa pé rídọ̀ lọ́rí ìrídọ̀ ni wa lè dẹ́ ìyọ́nà ọlọ́run bá ń fẹ́ sí ìyọ́nà àwọn òbí ẹni ìlànà ẹ̀sí wà ní ẹgbẹ́ ọmọ làánà àánà ọpadà dé orí ọmọ òṣèlú ẹ̀fà náà àánà ọlọ́run bá tọ́lọ́run bá ní kárí nù ọlọ́run ní pé wọ́n lè ámúkọ̀ mọ̀dàdì náà wà àyẹ̀kọ́ ilẹ̀ bí i àrọ̀ wá sí àwọn àmàtì Nàìjíríà wà àmàtì Nàìjíríà ní موسوم والأرض يشتاها والطير فيها وأنبتنا فيها من كل شيء والعرض مددناها فأنا لله أولا متى أتلت وألقينا فيها رواسي أواسي أقصى a fi mú ilẹ̀ mọ́lẹ̀ àwọn òkè àwọn òkè àwọn òkè a fi mú ilẹ̀ mọ́lẹ̀ wọ̀lùjìbáàlà àwòtáàdá àwọn òkè a ní kó mú ilẹ̀ mọ́lẹ̀ níbẹ̀ ẹ̀kọ́ bàbá tó máa nì lórí ẹ̀ ọ̀pá máa ti dó a máa nì lórí ẹ̀ a sì máa ṣubú ní ààrẹ kọ́lé lórí ẹ̀ ààrẹ lè kúkọ lórí ẹ̀ ṣùgbọ́n látara ní ọlọ́run pẹ̀lú àwùjọmọdájẹ́ náà wà lọ́pọ̀ nàìjíríà ọ̀rọ̀ wá sí ọlọ́run bá ní pé yàtọ̀ sí bá wá sí àpáta afúnṣe ilẹ̀ mọ́lẹ̀ wà ń bá sáré ha àwọn amújáde nínú ilẹ̀ bí ń kún lè ṣe ìmọ̀ òṣùúrùn níbi gbogbo nǹkan tí ó wúlò fún wa ọlọ́run wá ṣe níwọ̀síwọ̀sí kò sáfọ́jú mẹ́ afọ́jú òsì àwọn là ń wo kọ́kọ́ jù àwọn là ń sì ń lò ọkọ̀ jù tí máńgò bá wú ẹ̀wọ́ àti ìtàyé máńgò yìí tálà bá níjọba gidi ni ìjọba ní ọ̀kẹ̀ bá mójútó gbogbo àwọn máńgò yẹn kò sí ìjọ́sọ̀kù láíláí ibi kí wọ́n kẹ̀ fi wà fún òní tó gbogbo ẹni wọ́n bá níbi máńgò ẹgbẹ́ máa kó gbogbo máńgò yìí wá ó gbowó níwọ̀n ọba wọ́n wá bá sáwọn náà dùn á máa jẹ́ yípo ọdún tí ìtẹ́jú òní bẹ́ẹ̀ náà làwọn èso èso bá sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àkáàsì wọ́n bọ́ ọlẹ̀ yọ jẹrà á máa lé òkú bẹ́ẹ̀ bọ̀ ní wúlò ní òtútù wúlò náà ṣùgbọ́n wà láà jẹ́ ẹni tí ò lábòjútó òjò náà ní ọ̀rọ̀ àgbàrá máa fẹ́ lọ àwọn òbí sí ń bẹ̀sẹ̀ pé gbogbo omi àgbàrá wọn wọ́n ti lọ sí ìwé àárọ̀ ńláta gbogbo àgbà òjò tó bá rọ̀ gbogbo omi tí bá ń sàn inú ìwé àárọ̀ yìí ní lọ tó tóbi omi yìí ni wọ́n tó wá pàṣẹ inú òfin tí ó ti wúlò fún ìpàdé ṣùgbọ́n wa bí bá ti ń rọ̀ báyìí díẹ̀ ẹ̀ láàlú ọ̀pọ̀ yókù bí bá ti rọ̀ ṣùgbọ́n síbẹ̀ ọlọ́run bó ti jẹ́ ó wúlò sọ́nà ẹ̀mí àwọn ni wọ́n lọ di rífà àwọn lọ di odò ni wọ́n lọ dókun ni wọ́n tẹ̀jára wọn látara ní ọlọ́run dalẹ̀ lè wà wọ̀já ń dá làkún sí àárín ọlọ́run bá ń látara ìwọ̀n tí ẹ máa fi jẹun ìwọ̀n tí ẹ máa jẹ òjì jẹ mú yí àti sílẹ̀ wọ́n máa ń lásán làwọn obìnrin ọ̀sẹ̀ bákan náà tó wúlò àwọn orúkú sẹ́ńtì títú wúlò fáwọn ẹni tó yẹ pé kìí ṣe lọ́wọ́ ìlàíṣì kí wọ́n wà sí àwọn ẹranko táwọn bá jẹ́ kìràkìtà lóru kìràkìtà wọ́n bọ́ sínú ebè èṣù wọ́n wà tí wọ́n wà wọ́n bá tí wọ́n lọ wọ́n lọ já àgbàdo wọ́n jẹ wọ́n jẹ wọ́n bá tí wọ́n lọ bó ìjẹ́ pé ewé àgbàdo náà ni wọ́n jẹ wọ́n jẹ wọ́n bá tí wọ́n lọ bó ìjẹ́ pé omi ti ń bẹ̀ẹ́ tọ́lọ́ wọn bá tí wọ́n síbẹ̀ látọ̀ ẹ̀yí òde rẹ̀ yóò mú yóò mú yóò mú yóò bá tí ẹ lọ ẹ̀yìn pẹ̀lẹ́ láì sì wà wọ́n lọ́wọ́ ṣùgbọ́n síbẹ̀ látàrí ilé ìgbà tẹ̀yẹn á kó ìdájọ́ ìfipá wọn. wọ́n máa ń lásán láwùjọ ọ̀sẹ̀ àti gbogbo àwọn tó yẹ kó kèé ṣe lọ́wọ́ nílá ìsìnkú wọn wà ọlọ́run bó sì fún látara ọdún ìgbà tó. وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم من شيء عندنا خزائنه وما ننزله إلا بقدر wàyí ní ṣe kò sí sẹ́kíọ̀n ilá ìdàná ọ̀zà inú gbogbo arìsìkì tí ó lò pátá ọ̀dọ̀ ọlọ́run bá lọ́wọ́ kò sí ìkíọ̀n gbogbo arìsìkì tá lò pátá ọ̀dọ̀ ọlọ́run bá lọ́wọ́ ẹni ọba wò pé òun ọ̀wá sóhun sọ́dọ̀ ọlọ́run kó wọn sọ́lọ́run bó kóhun sí kéde

aya ní pẹ̀lú níta òpé ilé iṣẹ́ òwúlò ló wúlò fún wa ọlọ́run bọ́ wọ̀ fún wa àwọn àwọn ìrìn ọjọ́ òjòjá ọ̀rọ̀ ah, òjòjá wa ṣe òjòjá wa mọ̀ ọlọ́run bá máa ń gbé wá ń gbà mí ẹjẹ́ ó rí báyìí kẹ́ẹ̀lì bá àjẹ́ pé fún tọdún mi ẹjẹ́ àti tọdún yìí èyí tó bá ṣe tí ọba ti dùn mọ́ wa á máa bẹ̀rẹ̀ ọlọ́mọba lè fi ọlá ó ti ogún àgbọ́yẹ̀ sí ẹ̀kọ́ wa ìrí láti lè wo ọjọ́ ti lọ nígbà bá ti di ọ̀la á máa ti síwájú tábàrí tó dìde ọdún náà wípé ìmá fi owó yọ jáká ìdí àdádálẹ̀ àrínà àwọn tó jẹ́ kó ti lọ tí wọ́n sọ bẹ́ẹ̀ nínú wọn ni Abu Hanifa wà ṣùgbọ́n ó ní ìdí táwọn fi sọ ìdí táwọn fi sọ lára wọn tí sọ náà ni pé tó jẹ́ ẹ bá ti tó bá ti sọ́pọ̀ ẹlòmí ti fẹ́ yọ àwọn èèyàn fẹ́ gbà ah, ó fowó yọ ó lọ kíímà ó tó di fáwọn mí ń lẹ́yìn tí wọ́n táwọn mí sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n jù mú iwu tọ́rọ fún owó ẹ̀bẹ̀ ló jẹ́ ẹ̀lẹ́bì àlẹ́bì ní owó yọ èyí tó náà máa yọ ní ti bá máa gbé lọ owó ọ̀tọ̀ òní zaka ìyẹn tó ṣùgbọ́n ti yìí oúnjẹ àwọn ọmọ sọ fún wa pé ọwá nínú ọ̀sáfẹ́ ti tòwó ẹsẹ̀ yọ tó ń jẹ náà ọwọ́ àpòwó kún fún ẹni yẹn ọ dàbí kẹ́sì kan lọ fún fẹ́ pẹ̀rẹ̀ léyà ni ó wá lọ fún irun erin wá sáà lè ṣe erin àbá lè ṣe ìlà ìbí ni náà erin wọ́n ní pẹ́sẹ̀ pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ àbí wọ́n lé wé ní máa ń jẹ tí nígbà tí ó ti ẹ̀wà ti ẹ̀kọ́ ọmọ nǹkan tí ó ti ẹ̀sìn tó ta lórí eré lójú ayé rẹ̀ tí ìbá ìwọ́n yàtọ̀ lórí tẹlifíṣàn àbí lùwẹ̀ kò sí bí ráwọn tó wà tí ẹ̀ bá tẹ̀ lóhun orí bóyá ní ilé ẹranko tí wọ́n kó wọ sí ẹ̀rẹ́ àti títà wọn lóhun èmi ní ẹ̀rí rí ìsìnkọ́ lọ́gbà àwọn ẹranko náà láṣẹ kìí ṣe pé ń kọjá lọ títì ní báwọn màálù dé máa ń kọjá alimohim òun ni pé àwọn ohun tí bí Islam bá ṣe gbé wá ní káṣíkú ọwọ́ abẹ́ lówó owó kùn tó ń tọ̀ ọba ṣe yọ jákàtà náà ah, ọwọ́ àlò owó náà bọ̀tùbẹ̀rẹ̀ bèèrè ẹni pé agolo méjìlá rárá o rárá o agolo méjìlá bò mútu yẹn ká wa àwọn olùmọ̀ọ́kẹ́ fáwọn ọgbà ká má làgolo àfi tó bá yẹ pé bóyá tá a wá múdù yẹn nígbà wá wọn múdù mẹ́rin tán àwa wọn ọ̀làgbò làwọn padà rí pé wọn tó tó nì wọn wá ní tẹ̀lé ọ̀pá sí tẹ̀lé lé yìí àbẹ́lẹ̀ nǹkan máa bòwú báyìí tó ti yára tó ṣùgbọ́n agolo láti àwọn agolo méjìlá tó wọ́n wò ló mọ́ máa ń sọ̀rọ̀ wọ̀ lábẹ́rẹ̀ pé múdù tànẹ́bì yẹn sálò sọ́hùn tànẹ́bì sọ́hùn rẹ̀ náà sì ni múdù sáńgò yẹn ìdí sọ́hùn máa ń sọ àwọn èlò ní ẹgbẹ́ mọ̀ wọn ò mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹ̀rì tó dáa bẹ́ẹ̀ lọ rẹ́ìsì kí là máa fi wọn rẹ́ìsì lọ́dọ̀ wọn ó ń gò ní lẹ́kọ̀ọ́ ń kọ́ ẹ́ jẹ̀líkà ni wọ́n fi wọ́n ó bá délé àwọn faransé abọ́ làwọn máa ń lò abọ́ mùkọ àtijọ́ yìí abọ́ mùkọ gaba yìí làwọn máa ń lò nílẹ̀ faransé wọn máa fi jẹ́ kóńgò ṣùgbọ́n lọ́jọ́ bí kóńgò lẹ́kọ̀ọ́ jẹ̀líkà ìrúlẹ̀ gbé ní làwọn ń lò ẹ̀rí báwọn fún ẹ̀ sì yàtọ̀ síra

ṣùgbọ́n pàtí bá máa rí sọ́ọ̀rùn yẹn àfi lo múdù múdù mẹ́rin yẹn wá láti máa fi wo jẹ́lẹ́bá láàrin mẹ́rin tí máa múdù láti máa fi wọ jákàí mẹ́rin rẹ̀ yẹn náà àti máa fi wo jẹ́lẹ́bá láàrin mẹ́rin tí máa oye omi tí wo lò ló fi jẹ́lẹ́bá nígbà mi ẹjọ́ ìbéèrè yìí yóò kú sí ká àti ẹ̀rí ìwẹ́sẹ̀ ìgbàgbọ́ ní bàtà máa ń lò ó yọ̀rọ̀ kákàlùwà láti bẹ́ẹ̀ ta àbáwá tó ní ìgbàgbọ́ ìtẹ̀ sí àgbẹ̀ àgbàdá ti wù nínú ìtọ́jú àti kò sí ẹ̀rí ìtẹ̀. Tani máa ń ṣe iṣẹ́ ìṣẹ́ láti ṣe. Ọ̀pọ̀ ọmọ orí ló ṣe ìdájọ́ pẹ́ẹ́lẹ́ ìbéèrè ọ̀pọ̀ olùdókòwò alábàdàn lè ṣe báyìí ọ̀pá ẹ béèrè ní béèrè ẹ báwọn ọmọ pé ń ṣẹlẹ̀ ẹ̀yẹ́ wàá gbé ìbéèrè tuntun ẹ dákun kí n bá ti sọ̀rọ̀ bí ìṣẹ́jú méjì bí máa sọ sẹ́yìn ẹ wàá nífẹ̀ẹ́ yìí ẹ ẹ wàá kà ìbéèrè yìí tó ti yé ìyẹn ní òfin wàá nífẹ̀ẹ́ yìí bá ń ṣe àtẹlómìn jẹ ló lè kúta pọ̀ sọ̀rọ̀ nípa làǹtí ń kẹ́kẹ́ sọ́dọ̀ láì